oògùn fún ẹni tí ó bá ní pile tí díẹ̀ ń yọ àbí tí ẹ̀jẹ̀ ń dà nídìí ẹ̀ tẹ́jẹ̀ ń kán nídìí ẹ̀ àbí tí díẹ̀ yọ pile àbí hemorrhoid a ti ṣèdánilẹ́kọ̀ọ́ lórí oògùn yìí àmọ́ àwọn èèyàn ní ká fi ewé ẹ̀ hàn àwọn tó dẹ̀ gẹ́ẹ̀tì ewé ẹ̀ wọ́n dúpẹ́ fọlọ́run ewé tó máa lò léléyìí à ń pe ewé ní ewé àgógó ogún à ń pè ní ewé orí igún à ń pè ní ewé apárí igún ewé tó máa lò nífẹ̀ẹ́ni tí díẹ̀ bá ń yọ ẹ̀jẹ̀ àbí tí díẹ̀ yọ òròbo àbí òròbo dẹ̀ ní pile or hemorrhoid ó máa ń affect nǹkan ọmọkùnrin ẹni tó bá ń ṣe kó má máa jẹun tó gbóná jù kó má máa gbé heavy weight kó má máa try kó má máa gbin yàgbẹ́ kó máa jẹ nǹkan tá a máa fi yàgbẹ́ wọ́rọ́wọ́rọ́ kíní ó máa ń affect nǹkan ọmọkùnrin ẹ gbìyànjú gbogbo owó tó bá fẹ́ ṣe get ewé àgógó ogún tútù òun ní ewé orí igún tútù ewé àparí igun ó máa ń wù ládùúgbò níbi ẹrọ̀fọ̀ ó máa ń sábà wù síbẹ̀ àrọ̀ra sórí báyìí ẹ̀ ti rí òun náà fi ń pè lórí igun so o máa lọ ewé yà kúnná dáadáa tó bá ti lọ wàá bó ẹ̀wà bí agolo kan àbí ìlàjì agolo kan wàá bó ẹ̀wà yẹn bí ipò fẹ́ dín àkàrà wàá lọ ẹ̀wà yẹn wàá mix ẹ̀wà yẹn pọ̀ mọ́ ewé àgógó ogún yìí tó bá ti mix ẹ̀ pọ̀ mọ́ wàá fi dín àkàrà mẹ́ta pẹ̀lú epo àkàrà elépo mẹ́ta ló máa fi dín tó bá ti dín wàá jẹ̀kan láàárọ̀ wàá jẹ̀kan lálẹ́ wàá jẹ̀kan lọ́sàn-án ṣe bẹ́ẹ̀ tẹ̀léra tẹ̀léra lójoojúmọ́ at least ṣe fún bíi five days àbí jù bẹ́ẹ̀ lọ ẹni tó ti ní lára fún twenty years ó ń kúrò lára ẹ̀ wọ́n ń give testimony ewé tó máa lò léléyìí o ewé tó máa lò ní o máa lọ ní o máa fi dín àkàrà o máa lọ ewé yìí ní tútù wàá bó ẹ̀wà náà wàá lọ wàá mix ẹ̀ papọ̀ wàá fi dín àkàrà ilépo mẹ́ta ìkan láàárọ̀ ìkan lọ́sàn-án ìkan lálẹ́ ewé tó máa lò ní ẹ̀ẹ́dẹ̀ gbìyànjú gẹ́ẹ̀tì transformer eleven hundred power product wa ni ẹ fún tọkọtìyàwó tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ tí wọ́n ń wojú ọlọ́run ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì transformer eleven hundred power abọ́kùnrin tó yẹ pé spam ẹ̀ ò lè dọ́mọ low spam count ní weak erection quick ejaculation abọ́kùnrin tó yẹ pé kó tó ṣe nǹkan rẹ̀ ó ti dẹnu kọlẹ̀ tá ń pè ní ìdákọ́lẹ̀ abẹ́ni tó ní ìdí alẹ́ abẹ́ni tí nǹkan ọmọkùnrin ẹ kéré ẹ gbìyànjú kẹ gẹ́ẹ̀tì transformer eleven hundred power àbí oríṣiríṣi àwọn àìsàn wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn ní àwọn àgbàlagbà ló mú gbogbo ẹ̀ ló ti wà mẹ́ both natural and spiritual problem infertility ni fọkùnrin àtobìnrin ẹ gbìyànjú kẹ́ get transformer eleven hundred abẹ́ni tí nǹkan ọmọkùnrin ẹ kéré abẹ́ni tí nǹkan ọmọkùnrin ẹ tí ó lè perform dáadáa ẹ whatsapp wa lórí plus two seven six one two nine five six three eight nine ẹ dẹ̀ gbìyànjú kẹ́ get twenty five thousand láǹtà ó wà very effective kò síbi tẹ́ bá wà tí ò dé ẹ dẹ̀ gbìyànjú kẹ́ get all in one by sheik afagba national apps egbòogi tó ń wò more than three hundred àìsàn ni fifteen thousand naira àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ó lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú ni ẹ gbìyànjú à ń jẹun lójú oorun à ń ìbálòpọ̀ ojú oorun ìjákulẹ̀ ọ̀rìn rínrìn èèyàn mọ́lẹ̀ èèyàn ní mental disorder èèyàn ní cancer diabetes àwọn àìsàn ńláńlá yẹn ẹ gbìyànjú kẹ́ ẹ gẹ́ẹ̀tì all in one fifteen thousand naira ẹ wọ́n sọ̀pọ̀ lórí